الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ثقة الإيمان أحييكم بتحية مثالية مباركة السلام عليكم ورحمة الله وبركاته tààtọ́ fún ọlọ́wọ́ bá wọn ọba tí ó lọ́wọ́ sí àkókò yìí òní ni àwọn ilé àbáṣe ìbẹ̀rẹ̀ láti pàtàkì lọ́la. Ṣùgbọ́n lọ́gbẹ́ bó ti jẹ́ pé ó tún yẹ pé wọn ò rí oṣù ní sùn jíjẹ. Àwọn sì gba àwọn ìtòsí lọ́la. Ó súnmọ́ pé pé àwádé àwọn ẹgbẹ́ ọkọ̀ wọ́n sì lè róṣù lọ́dọ̀ tiwa. Èrò ní sùn jíjẹ ọ̀rọ̀ ọ̀hún dáadáa sábà tí owó tó bá wọ̀ ọ́nà ṣùgbọ́n tí wọn ọ̀bá rí àwa lè rí a sì lè má rí kí ni ìdíje pé tó tún bá yọ sáré ní bá wọn láwọn ó fi ilẹ̀ ó ti lọ́dọ̀ jù ilẹ̀ ti sú lọ́dọ̀ jù báyìí báwọn ti wà láago márùn kọjá yìí aago méje kọjá lọ́dọ̀ jù wọ́n ti mọ̀ pé àwọn bẹ̀rẹ̀ rẹ̀ lára fún orí ṣùgbọ́n wọn bá àkókò tó kú sí yóò ṣe lọ́dọ̀ tí wọ́n oṣù yẹn lè ti ó lè ti mú fùsù táwọn fi àwọn náà ti lè máa jù ilé ìbáṣọ yíwá yìí ṣùgbọ́n tó máa tún táwọn bẹ́ẹ̀ àwọn níbẹ̀ báwà torí pé tó bẹ́ẹ̀ sí èdè lé lọ́dọ̀ tí wọ́n fi orí

Kèése tó ń kọjá lọ lọ́dún oko, ẹ́sìdẹ́ǹtì là, wọ́n bẹ̀rẹ̀ ní ibi tó ní ìpè àwọn ìyẹ̀dẹ́ ó ti lọ padà. Ọ̀tọ́rọ̀, àgbàjì àgbọ̀ ẹ̀. pé a wọ́n yà, wọ́n Àwọn tó rí òdíye, ó sì di dé ìtọ́jú òdì. Àwọn ẹ́sìdẹ́ǹtì ó sí pé àti fún ọ̀bá wákàtí méjì tó kù táwà sí lórí tù oṣù yẹn lè yóò tún mú fìtì wájú ó lè jẹ báwo o wọn lè dìde má sí nínú àwọn ọlọ táwọn ọba ṣe rí àgbà ọ̀rọ̀ làwọn èso láìsà òbí àti ọba wọn gbá ọ̀rọ̀ làwọn èso tòun tòun bá wọn gbá ọ̀rọ̀ làwọn èso ìdí àti ẹ̀sọ́ lọ́ba níbi àwọn ọmọ sọ̀rọ̀ bá wọn ọlọ́ba ara lé wọn sábẹ́ àti gbogbo àwọn olùsẹ̀ wọ́n ti tó ti ọjọ́ ẹ̀ta pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọba n'afọ ìtòsíri wa lẹ́yìn wọ́n rọ́ṣùn wọn ọ̀la ti ọjọ́ òsì. Gbogbo wọn ta mẹ́ta díẹ̀. A máa púpọ̀ lórí àwọn àyà yìí ti pé ká gbọ́ àwọn àyà yìí dáadáa. Nínú lónìí, òun náà ni tó wọ̀ náà ṣe

ìdáyà ẹsẹ̀ wà fẹ́nà nílùú sọ́rọ̀ níbẹ̀lọ́wà àwọn ẹgbẹ́ ọlọ́pọ̀ níbẹ̀lọ́wà àwọn tọ́já wọn ogun ẹjá ṣe wà tó fún wọn wọ́n kò sọ fọ́tọ̀tọ̀ láàrín àwọn ìpàtàkì إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. يا نبي أو لكن يبقى أمانة أولا ليسيا دمانة أو لولا ثم إدارة الإرشادية إن دفعنا بنا إن دفعنا بنا àwọn ayà pọ̀ ọ̀rọ̀ ọba tó ń sọ nípa pé fún látàrí àwọn èèyàn ní ọlọ́ ṣùgbọ́n ayà yẹ pé ọlọ́run bá ní máa bẹ̀dá mọ́ òun ní máa ṣe ìdálọ́dà nínú àwọn nínú àwọn lónìí òun náà ní ọmọ ni ọba sọ̀rọ̀ tí ó mọ̀ ẹ̀sẹ̀ wo ni ó gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ nínú àwọn ayàtà àkà wọ́n fẹ́ máa fi ní fẹ́ jẹ́ ẹgbẹ́ wọn ní ya wọn nínú ohun tá a sọ lẹ́nu nínú nǹkan tá a fẹ́ gbéyàwó lórí òun náà ni àwọn àrísà ìsẹ̀ǹtà ọba ti rẹ̀ lórí àlẹ́bí wa Musa alayhi salatu wassalam sí àwọn ọba ní ìṣẹ̀wà yìí àwọn àrísà ìsẹ̀ǹtà wò nínú àwọn àrísà nínú àwọn tá a ti gbéyàwó lórí òun ni títí ìhánà ti pa ìparun fún ìhánà àtàwọn ọjọ́ rẹ̀ إنه تتعطى يا أولود هنا النزول بالحق متفرقة يا القرآن في السوحانة دي دي دي أبانا بيا محمد صلى الله عليه وسلم وتريكو في إنهم تتعطى يا أولود هنا نبي على القرآن حق يعترف به السابقون من أهل العلم على القرآن يقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn tó kù ìmọ̀ bẹ́ẹ̀ nínú báàdì nínú àwọn tó jẹ́ àtàkùn góòlù akwụkwọ ẹ̀dí ẹ̀wọ́ máa ó kọ ọba ó ní àwọn ìta yé kẹta bí wọ́n ti pa ànábì láfẹ́ pé kọ́ máa pa àlùkò á láàrin ọ̀wọ̀n tí wọ́n kọ́ máa fi lójú ó sì máa ta àjẹjẹ ní ìgbà wọn ni wọ́n pa aláṣẹ ilé nínú àwọn kàtà ìpínlẹ̀ ìlú ọlọ́run bá balẹ̀ tó lásọ̀rọ̀ wípé bàtà ó lè ní àfẹ́ ṣe sọ̀rọ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله فهو ومن يضلل فلن تجد له ونحشرهم يوم القيامة على وجوههم نعوان جهنم وإنما مضت كل Ọlọ́run ọba ní wọ̀mọ́ yá sí lọ́ọ̀ fọ́wọ́ ìmọ̀tẹ́lẹ̀. Ẹni ọlọ́run ọba tọ́gbà fi mọ̀, òun lọ́mọ́ ẹni ọlọ́run ọba bá fi òun ló mọ́ náà, ayẹ̀ ó ṣe déédéé ááyà ní tọ́lọ́wọ́ bá sọ ní sọ́tọ̀ káàkiri ọlọ́run bá ní pé máa yá lé láwọ́wọ́ ìfòm tẹ́lẹ̀ ẹni ọba mọ́nà tọ́lọ́run fi mọ̀nà ìwúlú mọ́nà wọ́n mọ́ yé lé ẹni ọlọ́run bá sùn lọ́nà alàtẹ́lẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n mi tó ń bá sí lọ́nà ṣùgbọ́n tó wọ́n náà bá bá sí lọ́nà bàlá ń tọ́jú lọ́dà fún àwọn ìyá àwọn ìdúrí kò ní sí fúrú wọn àwọn ààyò sẹ́yìn ọlọ́run tí ọ wà láwọn fi wọn mọ̀ láíláí ni pẹ́ni ọlọ́run wá bẹ́ẹ̀ pé ìlọ́nà àtẹ́jú tó lè bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n ni ọlọ́run ọba bá kù òun sọ pọ́ mọ́nà torí ló fi mọ̀nà ẹni ọlọ́run fi mọ̀nà òun ṣùgbọ́n ni ọlọ́run bá ayé bá dúpẹ́ ọmọ wọn ò lè fọ̀nà máa bí wọ́n ń tó wà sí fún lójoojúmọ́ bí ń pọ́wà sí lọ́pọ̀ tí ń pọ́wà sí lọ́sí tàkàkọ́ kẹrẹ̀ ọ̀rọ̀ ọkẹrẹ̀ ọ̀yà tó máa tẹ́ omi ní ìmọ̀ ní ọlọ́run tó bá ikú ìfẹ́ lọ́wọ́ ẹ̀nìkan alẹ́bíwà Muhammad sọ̀rọ̀lọ́ ọ̀lẹ́wọ̀sọ́lá òun ni ọba fi ẹ̀sùn bàbá rẹ̀ mọ̀nà àbútọ́ọ́lì ọjà òtítí kí wú bàbá yọ mọ́nà bàbá yìí máa ń sọ̀rọ̀ ọ̀gbàgbọ́ lẹ́nu ṣùgbọ́n kò sọ sẹ́límà kò pé gbólóhùn láàrin ilẹ̀ àìlọ́lá ó gbé jà nẹ́bí ọ̀pọ̀ débi pé àwọn pèpè rí àwọn awá àgbà pé àà ọmọ rẹ̀ yìí sàwọn lẹ́ẹ̀mọ̀ ìjà débi pé níkẹ́ yìí wọ́n padà lọ fún ọmọ mẹ́wá pé tó pé ọmọ náà ní wú ọ̀tọ́ fẹ́ máa wò bọ́mọ̀ máa wò fún wa àbúrò jẹ kálọ̀ lójú ẹ̀sẹ̀ pé bí ah, ti dìde ní ìjọ ọmọ ọlọ́mọ ní máa fún lówó oúnjẹ mọ ọmọ àbúrò

ó ní ayà án olùtẹ́lìmà sọgbọ́lọ́wù ká ọ̀fẹ́ ìwáyà ó lá ìlàhà ìlọ́lá sọgbọ́lọ́wù lá ìlàhà ìlọ́lá tẹ́lìmọ́tún kò áàdì sí kàíkọ̀lá gbọ́lọ́wù kẹjọ ọbẹ̀ ẹgbẹ́ sọ ìsì là ọ̀pọ̀dọ̀ ọlọ́wọ́ ọba mi láì sí ẹgbẹ́ta láì sí ìlú láì sí ẹgbẹ́ta tó sọgbọ́lọ́wù yẹn ṣùgbọ́n lọ́jọ́ náà àwọn àbújá ìlú lọ́jọ́ náà àwọn òmọ́yọ́ eh, tó fún ọ̀pádà níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ àwọn ni wọ́n sọ pé tẹ́bí ọkùnrin tẹ́bí àwọn bàbá rẹ̀ ti ṣe lọ́dọ̀jú ó sí ọ̀ díẹ̀ ló kú akẹ́kọ̀ọ́ kú fún ìlànà bàbá rẹ̀ káwọn olóòpàá tí náà ṣe máa wínú títí tó sọ pé màá kú lórí ìlànà àpòlùpọ̀ tọ́lé fún áà ojú gbà lọ́bí ọbẹ̀ sí sun ẹkún áà wọ́n bàbá yìí ó ní pé ìníyà tí ma wá ọwọ́ ọlọ́wọ́ bá lákòrí jì fún máa dámú ní à ń ní bá àwọn ọlọ́run ọba làá máa ń fẹ́ ní ọlọ́run wà làá máa ń fi mọ́nà kò sí nù kájàrá àwọn ọlọ́run pápútọ́ nípa òun là ń pè ní ìdáyà tó ti òfin kíyà tọ́lá ọmọ fi ẹ̀fẹ́ òun gẹ́ látọ́dọ̀ rẹ̀ àti ọ̀tọ́lọ́ wá ní mùsùlùmí ti wá náà

ló fi jẹ́ ohun tó lórí títí ó yẹ ọmọ ní bóyẹ wọn bá ń kàwé tó tó gbogbo ẹ̀ ló yẹ pé ah! ọlọ́wọ́n bá wà ọwọ́ kàwé títí mọ́ padà rí tàbí wá rí ọmọ kéke ọmọ kéke ọmọ pínlẹ̀ sí ló wá da pòfẹ́sọ̀ ọmọ bí kéwù fún kí lóhun lè bàbá yìí ó tó gbọ́ra kó fẹ́sọ̀ yìí ah, ọ̀rọ̀ pòfẹ́sọ̀ I think that you are not sent mo rò pé ẹ̀dí làákàyè ah, ah, ẹ̀dí làákàyè a ti fẹ́ làákàyè for me I want to I want to know your scientifically your pain mo fẹ́ rí làákàyè ẹ̀yà tẹ́sí bẹ́ẹ̀ fún ẹgbẹ́ nígbà bá ti rí. ọ̀ lè bìlífẹ̀ nígbàtí ẹ̀ṣẹ̀ lọ́lọ́run tí ó jẹ́ bìlífẹ̀ ẹ̀ṣẹ̀ ríra akáyè ṣe adẹ́sífáyẹ̀ fún tẹ̀ bá ti wọ́n lẹ̀ adẹ́sífáyẹ̀ ọ̀dájú fún ẹ̀ṣẹ̀ akáyè lọ́lọ́ bẹ́ẹ̀ bọ̀ lọ́lọ́ tó yẹ ká wọ́n tún lè mú fíìmù lélẹ̀ ọlọ́run bá ti máa ń pẹ̀lú àwọn ti lọ́nà bí ẹni ọlọ́run rọ́bọ̀ lọ́nà irú wọn ò lè rí áwùyá àwọn ààyò àwọn olólùfẹ́ tí láà yàtọ̀ sọ́lọ́ tí ló wọ́n pọ̀nà mọ̀ wọ́n kó lè rí ọ̀nà àtúrò ọlọ́run bá wá mú ẹ̀sẹ̀ wá gbogbo ẹni tí ọba ṣe mọ̀lẹ̀ láyé ẹni tí ọba ọba tó fi kó lórílẹ̀ ayé òfin lọ́run tó fi kó lórílẹ̀ ayé kí ni ọmọ akẹ́kọ̀ọ́ wọn ọ̀nà ọmọ ìyá tó ọlọ́run bá nípa pé wọ́n ti dé lọ́jọ́ ìlú ìyá dípò ọba wọn máa fẹ́ orí ni wọ́n máa fẹ́ ọjà

níbi wá sọ́lá yìí pé àjáde àṣàrù hánà àrùjúlì yẹn ẹni tó lọ́gbẹ́ ń fi ẹni jẹ́ kí wọ́n máa bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí wọ́n wà láyé ọ́ọ̀tì rọ́n hánà ayù sí ẹ̀rọ hánà òkú ihe ọlágbára tọ́ba jẹ́ òkú yàrá ìgbéyà mọ̀ gbẹ́kọ́ yẹ ẹ má bẹ̀rẹ̀ rìn mọ́ orí ni ẹ má gbé àwọn sì ń tẹ̀sẹ̀ rí tó bá jẹ́ òwe àlùkìyàmà tó lọ bá dípẹ́ rárá kìí tẹ̀sẹ̀ náà orí ni a máa fẹ́ ẹgbẹ́ òun ló ní agbára tábà tó tẹ̀lé láyé láti wá jẹ́ fún wọn máa fi orí ní ìlọ́jọ́ òwe àlùkìyàmà agbára abẹ́ ìtẹ̀ lọ́wọ́ ọlọ́run ilé ìsìn ọ̀rọ̀ tí a tó yíwọ́ fún Ahmad sọ́lọ́tọ̀ àwọn ó fìyà ní wọ́n máa láàrin ìṣèrò lẹ́ni tó fẹ́ pé a ti kọ́ wọn lójú ìtumọ̀ ọmọlúyà wọn ò ní ríra ojú wọn ti fọ́ wọ̀búkúmọ́ ní bákan náà láàrin wọn ò ní lè وثم لا يسمعون موني بانكتا lórí ilé ayé ọlọ́run fi mẹ́tẹ̀ẹ̀ta yóò fi tẹ́rì bíi ìyá orí kò lè sọ òṣùpọ̀ orí kò lè sọ òṣùpọ̀ ẹni tí ọ̀bá tọ́jú ò lè sọ lọ́dọ̀ tí ọdún àmọ́ ń bọ̀ á lè tẹ́sì ní ilé sílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ́ wọn ẹlòmí kan tó ìfẹ́ ọgbọ́n ṣùgbọ́n kò nílé ìtọ́ ló kọ́ tiẹ̀ ẹlòmí fẹ́ ọgbọ́n ṣùgbọ́n lè sọ ó ló kọ́ tiẹ̀ ẹni tí ò ní méjèèjì ọgbọ́n tí wọ́n wí kò ìdí lè sọ ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ àwọn wọn sọ bí ó tún wí kò ní rí wí ah nínú àwọn tó tún lè jù ìtọ́ wa ti lè tètè kẹta òun ló jọ pé tí òjì lè sọ kò tún lè sọ kò tó wá rí ẹ tọ́nà bá wá jẹ fún àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ẹ̀dá òtúmọ̀ tó pé kò kò ní lọ́wọ́ ah! tó lórí bá ojú ọlọ́run òtí tó lọ́pẹ́ fún wa tí ẹ bá fẹ́ mọ pàápín ọpẹ́ òun ni pẹ́ta bá ti ń kò nínú mọ́sálásí lórí ọpẹ́ ní ẹwù ọwá yọ àǹtí òṣòwòjú ọgọ́dọ̀ bá jíjú fún ààrẹ òjòjọ́gbọ́ máa yà ṣùgbọ́n wùlẹ̀ sọ aṣọ mójú òun ni pé mo fẹ́ jẹ́ oore ṣe fún mi wò mo fẹ́ jẹ́ wò lónìí ọwá rí délé ó rí wà látọ́ ṣe gbàdìlótó mọ̀ pé ààrẹ tọ́bá yẹ pé nípa àjẹ́rẹ́ ojú ilé kan tí ilé dúpẹ́ kò tí kò wá fún èrò òfìrà gbogbo ohun tí yẹn rí ó ní ọba ní pé wọ́n fẹ́ fi rà tán ní èló ní èló lẹ́fẹ́ gbà 5 trillion ọ̀ kò tí rà ọba tí ó ti fọ́ ní ọ̀nà tí ọba tí rí rẹ̀ kò rí rẹ̀ mọ́nà ẹ̀nà gbogbo ń sáǹsọ ilé ìsìn èèyàn bí yóò jẹ́ ilé ìjókòó bí lọ́jọ́ mọ̀ pé èèyàn sáfẹ́ ya ní gbàgbà ni wí ọ alára ń gbọ́dọ̀ sábà bí fún mi hákùrá ní torí pé bíbá hákùrá ní ẹ̀rọ yìí ah ìlú àgbẹ̀wò ẹ̀kọ́ hákùrá ọlọ́ hákùrá ṣùgbọ́n tó bá adá ẹ̀mí mọ̀ pé ń ká lórí ah gbogbo atọ́ yóò gbogbo àwọn ṣe ما يتساءلون ما يتساءلون títí ó fi já yọ kẹ já ká àti ìjọba padà yá nígbà tó lè lórí ìgbẹ́jú máa yọ kẹ padà jáde pé à ń mọ yẹ tẹ̀sán tí bá ń ká báyìí ṣàlọ́ àìfẹ́ jẹ́ ọjá kámọ́ èyí ọba ti tó mọ̀ ọjà rẹ̀ ṣùgbọ́n ọba ẹ̀dẹ̀ ẹgbẹ́ ọya sílẹ̀ ìlàbẹ́jọ́ ọkà ni jẹ́ ah! ìlàmọ̀ pé ìlàhà ìlọ́lọ́ kò ní jáde gbólóhùn yóò ní jáde ọ̀rẹ́ mi sáwọn ìmọ̀ bá lọ́dún wọn òun ní tẹ́lẹ̀ lọ́kùnrin lọ́dọ̀ ya àbúrò rẹ̀ wá sẹ̀ ọwá lù ìyá wá dé ìyàwó ọba pè àwọn méjèèjì pé kí ló dé ọyá àbúrò lọ́wọ́ kọ́kọ́ jọ ọpàá ọmọbọ̀ ọ̀dá rẹ̀ lọ́rẹ́ pẹ́pẹ́ inú tí ń fi pẹ̀lú bá fi ń payẹ ìjẹ́ ọyá ọ̀lẹ́ ọ̀rọ̀jọ́ inú bí ọ̀rẹ́ jù ó tún wá fẹ́ ọ̀rọ̀jọ́ ó ah, ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí mẹ́rìnlá ni ọba ti ṣe kí ní mo lè ní ẹjọ́ ronú tí mo wà sí sí ọwọ́ táwọn ìyọ̀ àbúrò rẹ̀ parọ́ mọ́ gbogbo ẹ̀ ló sojú nínú bí ọwọ́ àrísọ wọn kálá yá bọ́rọ̀ yóò ṣe jáde ah àdúgbọ́gbọ́ lọ́wọ́ Ọjọ́ bá ti jẹ́ òkèdè àdìsí, ẹ máa a ṣe àwọn tí wọ́n bá ti tẹ̀ láyé a ti pé wọn dìde lẹ́ni tí wọ́n máa forí lẹ́ni tí wọ́n ní ríra lẹ́ni tí wọ́n ní sọ̀rọ̀ lẹ́ni tí wọ́n ní gbọ́ ẹ̀sẹ̀ tí ń tẹ́lú gbogbo ẹjọ́ ọmọ yóò ti wá wọn náà jàǹdámà ibùdó sí wọn nínú náà jàǹdámà ọlọ́run ní pé àbá ọ̀gá ní àbá onígbé kúlà náà bábá tì mọ́nà kúlà náà sákà lẹ́yìn tí náà báyìí ti rọ̀ tí ń jó kúlà kúlà àwọn ará ilé mẹ́lórí tọ́bẹ̀ẹ́ ti ní pé gbogbo tó bá fi ń rọ̀gbọ̀ báyìí ìdènà àrùn ìrìnà yóò ti tó kúrù. Wọ́n tún máa jó wọn lọ. Yẹn ni pẹ́pẹ́ ah, ṣe pé iná yọ ọ́ta padà fún oníkù. Kúnlá wà tó iná Ọlọ́run bá sọ pé Àtàbò bí fún wọn ohun àwọn ọlọ́mọ ọba àti àtòsí kalẹ̀ fún wọn tí wọ́n sì nà láyé ìsìn ayé wá tí wọ́n sí lọ́hùn òun lọ fa dáadé kẹ́kẹ́ ìdáàmù òun ló fi bèbí ẹsẹ̀ wọn bí a nà tí àwọn àrísà ní àwọ ọlọ́run nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n wí ọ̀pọ̀ ọlú àìdáàmù náà ìdáàmù wọ́n ń sọ báyìí pé ọ̀ lẹ́yìn ìtúta rẹ̀ ní tẹ́lùgbà tààbá ti ẹgbẹ́kú tààbá ti ẹgbẹ́kú tí ọ̀sẹ̀ lára wa mọ́ nínú sàárẹ̀ wọ̀rọ̀ bá táa ti dé rúpẹ̀. àyínná alámọ́bẹ̀ wọn tó na kọlẹ̀ kọjẹ̀ dídá nínú ọlọ́ọ̀bọ̀ wá tó wájú lẹ́ní tuntun ọjọ́ kò lè rí bẹ̀ láíláí tààbá ti ẹkú àti kúnnù lẹ́yìn kúta rẹ̀ nìkan ni kò sí jọ̀gbídà ní ti àmà kankan ìyẹn lọ́wọ́ ajé tí àwọn oṣù tó bẹ́ẹ̀ tó fi wá jẹ́ pé wà máa wá hun jà á pé ni wọ́n jẹ́ sí kúnlà máa bá bá ti bèèrè láhùn ẹ̀rín rọ gbogbo ọgbà والأرض أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل له أجلا لا يمكن Ọlọ́run ní pé àwàlàmù yára tí àwọn kèfèrí ọwá mọ́ ní ibi anú lọ́ha pé lọ́lọ́jú ọlọ́run ọba àlẹ́lú kọ́lápọ̀ sàmàwá ẹ̀tí wọlé ápùdọ̀ ọba tó dá sẹ́nà kò sókò tàbí múdó kò sí kẹkẹta fẹ́jọ́ wà lókè sẹ́nà wọ́n ti tẹ́lẹ̀ orí bẹ̀ rárá kò pọ́ pẹ́pẹ́ ta ti kò sí wọn wá rí fún àwa lájá sọ́nà ní àwa láti dá ilẹ̀ ọba tó wá dá sọ́nà tó dá ilẹ̀ sọ pé àti sọ́nà àti ilẹ̀ gbogbo ẹ̀ ni ó yá máa ń ṣàpàtì nígbà tí sọ́mà ó bẹ̀rẹ̀ sí jalulẹ̀ ó bẹ̀rẹ̀ sí fọ́ òun ní ọ parẹ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ òmìnira lórí yáàmà ọlọ́run ọlọ́wà ṣèdájọ́ àwọn ọmọ ilé ní ẹnu ní orílẹ̀ wọ́yọ́rọ̀lẹ̀ arúbì wọ̀sàmáwá tó orílẹ̀ bá wá lágbára láti ṣe ní kí ló mú láti wá fún yídá padà yí ẹ tó ń kẹta ẹ wúra yín àántún àtàtò ọdún pàtàkì ní àgbé sánà gálá ìlókò sánà lọ́wọ́ alágbára jù ní àbẹ́yìn tẹ́wà ń rò pé ọ̀ mú olè dáwà padà mọ́járe ìdápadà yíwọ wọ́n pọ̀ ọmọ ọlọ́run láti tẹ́fọ́ ọmọ nàìjíríà lè túnṣe tó bá bàjẹ́ àwọn mọ́tò ni wọ́n ṣe jáde

àti kẹ̀kẹ́dá ọ̀rọ̀ ọmọ ọ̀pọ̀ èyí tó yẹ kó lè ní pé yẹ kẹ́ máa wọ́n pé kó omi omi lọ́gbọ́lọ́gbọ́ wá ti jì báyìí ẹ̀rí ẹ̀rù pé omi lọ́gbọ́lọ́gbọ́ omi bí yọ̀ tí ní kiri lẹ́gbẹ́ bá padà sí wọ́n bá ti di ẹ̀rọ yẹn tí gbogbo yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pàṣẹ pé ìdí làkàyẹ̀ fún gẹ́gẹ́ gbà ẹ̀wá ní làkà ìṣẹ̀lẹ̀ wo pé àti ju yíká láti gbà yín padà ọwọ́ àwùfá ọlọ́run. Ẹja àdàlẹ́kùn fún Ọjọ́ bá wà á da yín padà. A ṣe àwọn èèyàn ajàdá Ó ní àsìkò tá ń pè ní kìyàmù sáà. Ọjọ́ gbéǹde mọ̀ Ọjọ́ yọ́mọ̀lẹ̀ hashir ọjọ́ àkójọ yọ́mọ̀lẹ̀ ìsáà ọjọ́ ọ̀sírò ọ̀já fún ájàlá àti àkókò jámọ́ àmọ́jọ́ náà láàárọ̀ ìlọ̀bí ìjọba wí ìkò tí èmé sí fẹ́ o yọ́ ṣẹlẹ̀ Ọ̀pọ̀ àwọn tó jẹ́ lábò tó jẹ́ fàábà wọ́n pọ̀ jálẹ̀ bí ọ̀ kò lè wáyé kò lè síjọ́ náà tí ọba sí fàástù ni àwọn èèyàn bá máa ṣe wọ́n wọ̀n ọlọ́run ní ti fàástù ọwà òun lè níyàmọ̀ lè pè yàmà ìwò orí ọgbẹ́sẹ̀ lórí ayé ọkẹsẹ̀ kájí ọba sí ni ṣe fún wọn bá ṣe láyé ìyàṣẹ́ gbé ni òun èèyàn bá jẹ́ lọ ṣùgbọ́n kò sá jẹ́ lọ kẹta títà yìí gan ló ti wọn gbẹ̀sẹ̀ rẹ̀ tàmọ́tẹ̀ nínú sudan wọn bá pè lókù wọn bá pè ní ẹ̀ ló kéré ẹ̀ tọ́ta yìí ló ti máa kéré rẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàbá mi ṣe tó dàgbà àwọn ọ̀yá mi ṣe tó dàgbà tí a jẹ wọn lónìí ewé wọn ni àwọn náà bá wo àwọn ewé wọn ká wọn lè wọ́n pé ẹ̀sìn ní ṣe lórí àwọn ẹ̀sìn rí bàbá mi yá ní inú bá mi ní ọwà tí a máa gbádùn ní tó ṣe ń kéèkéè rẹ̀ ní gbádùn dé ìjọba bá ti fẹ́lẹ̀ ó ti fẹ́lẹ̀ ìwá lápẹẹrẹ ẹni tí ṣiṣẹ́ fún ìjọba tó tó ti tẹ̀ wọ́n wá dọ́jú alẹ́kọ́ nẹ́ẹ̀sì gẹ́gẹ́ bí ọmọ ìyá mi bá tó ní ọ̀ àjẹkúlógún tó wọ́n jẹ àjẹkúlógún àbíkó ohun tó tó dúnṣẹ̀ tó tí wọ́n máa káńjẹ ohun lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀fà àárọ̀ rẹ̀ ní ó wàhálà tàbá wá láàrin àwọn ọmọ èdè èdè tó wá di lọ́dọ̀ ọlọ́ إذا تكتب بشرة الإنصاف وكان للإنسان غفورا الإنصاف من طبيعة الإنسان kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọjẹ́ pé kọ háwọ́ kọ yáwó àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àánú ọlọ́ọ̀bá ní máa jẹ́ kéèyàn yáwọ́ òtúwọ́ àádùn ọlọ́run inú ayé mẹ́kẹ́ ọlọ́run jẹ́ mọ̀ pé àdámọ̀ wá ní pé a máa ń yaun tó fi jẹ́ pé ìyàn bá yaun ọmọ jọjọ jọwọ́ lójú àdámọ̀ ọmọ ìdé ènìyàn ni ẹ́ orípa máa wá kọ́pọ̀ kọ́pọ̀ àtìlífẹ́ mẹ́nu tí ó ti máa pọ̀ látọjọ́ pọ̀ sí ọlọ́run ní pé kó ìyá àtẹ́bí sọ fún wọn ráwó à ń tó ń tẹ́m̀lẹ̀ kó rẹ̀ ọ̀záàrí àwọn àmọ̀tẹ̀wọ́ bí ká ní pé lọ́wọ́ yìí lọ́wọ́ ẹni ọmọ ẹ̀dẹ́ ènì lábá kó gbogbo ọ̀ṣọ́ olúulẹ̀ lápò lè yí lọ́wọ́ gbóò ìkápá rẹ̀ lọ́wọ́ yí lọ́wọ́ diamond ìkápá rẹ̀ lọ́wọ́ yí lọ́wọ́ ẹ̀yìn lẹ́ ń fi fẹ́ni ọba wù àpò lẹ́yìn èèyàn lọ́wọ́ ẹ̀bá wo pé ààrín fún yí ẹ máa hẹ́nà rẹ̀ fáwọn èèyàn pé àà ẹ̀yìn ọ̀lẹ́tọ́sí ẹ̀yìn ọ̀lẹ́tọ́sí ẹ̀yin ìtara wa èèyàn bá máa tẹnu ṣùgbọ́n ọ̀fẹ́ mẹ́lẹ̀ ìgbà ìgbàtúwà ọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mẹ́wàá àwọn onírànà èyí tó tó bá gbé ilé yọ nígbà ní àwọn náà ní àbájáde wọ́n bá tún pẹ́lẹ̀ yọ nígbà ní àwọn náà ní bẹ́ẹ̀ tiẹ̀ àdámọ̀ ọmọ ẹ̀lẹ́ ní ẹnu ọlọ́run ní pé wọ́n tàbí ìtẹ́ ẹni tó fẹ́ tọ́lọ́run ṣe wọ́lẹ̀ sí pé àṣẹ ńlá bá ṣe lágbára mọ́ àtàdàmọ́ wà ní pẹ́ká yàun pàmàlè náà kẹ́kẹ́ bẹ́ẹ̀ sì ní máa wà nínú torí pé tọba ní ihun tó jẹ́ 1000 ọmọ àwọn òfin tí wọ́n sọ ní 10,000 tó ọba ṣe dáa tó onígbé ọ̀rọ̀ nǹkan wá ní 200 yóò tún 200 sí lè sọ 1000 10,000

nígbà tí ó mọ̀ pé pa ah, ọgbọ́dọ̀ rásọ ìyàwó ìgbè tọba tó wá gbèsò sílẹ̀ ọbẹ̀ sílẹ̀ owó ọgbẹ́ ọgbọ́dọ̀ ah, wọ́sọ tó ń pa ilé yìí àdámọ́ wá ní àfẹ́ ní ọlọ́ọ̀bá ní kò tó burú mẹ́ ẹni tọ́lọ̀ ọba ló sábàbí rẹ̀ tó ń gbọ́ kan nínú owó rẹ̀ ṣé kí ṣiṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ ni wọ́n yìnbọn bá ìbọn bá lórí ló kú tọ́wọ́ jẹ́ gbogbo tó kú lọ sọ́ọ́lẹ̀ pé tòwẹ́ dákú nínú dúkìá ìgbà ń kọ́ mọ́sálásí méjì o bá ń kọ́ mọ́sálásí méjì ní máa dé bá kó tó ní kó kú lọ sàtọ́ọ̀lẹ̀ ọkùnrin rẹ̀ wá ní ìkejì pẹ̀lú ẹni àwọn ìyà rí rí àmọ́ káàkiri padẹ́ àbápa ìjọba àgbàmọ̀ ní olóòtú kú yìí òun lọ́wọ́ akọ́mọ́sára ẹ̀lọ́ ní àwọn akọ́mọ́sára sí ìgbà ìgbàtàwí tó ń pẹ̀sẹ̀ rẹ̀ lọ báyìí ń pẹ̀sẹ̀ rẹ̀ lọ Ìgbìmọ̀ ọ̀rọ̀ nígbà tí ó ti lówó jù <laughs> ah! nígbà ìlówó bá ti fọ́ túbẹ̀ ní fìlàtí ti tó járí akọmọsárájú gíní akọmọsárájú gíní ah! ẹjọ́ owó jẹ́ ọba ah! ń pa èyí ó ń gbé lọ́rọ̀ ọgbà ní ọjà ti gbọ́ ẹwọ́n rẹ̀ ọlọ́run ẹ̀nà ọlọ́run bá dé orí ti àánú ọlọ́run ni ó àdúgbẹ́kọ́lọ́ ọba lórí bí ẹ̀tọ́lọ́ ti fọ́ àkọ́lọ́ọba kò jẹ́ ọ̀pọ̀ ọlọ́run ní pé wọ̀ká ní ní ìdáánú fọ́síwọ̀rọ̀ ọmọ ìdé ní àdámọ́ wọn ni pé àwọn onírìnrìn ládámọ́ ọlọ́run wá sọ pé àwọn ọlọ́run ọlọ́pàdé ti bàjì náà a fún ẹ̀bí òlọ́yìn mú ní àwọn àrúkàdì mẹ́ta ọwọ́ ọ̀fíyàn ìyàwó àwọn àtàwọn ọjọ́ tí wọ́n fi mọ̀ tó sí ọlọ́run àwọn àrífà nìlẹ́sì àwọn olùmọ́ ní pé nínú àwọn àrífà nìlẹ́sẹ̀ iná lọ́pá rẹ̀ wà ọ̀pá pé ọya ní ẹlẹ̀ bóde jù àrífà ọ̀pá pé ti ń rí nílé tí wọ́n rí dákòtò tí ó lò tí ó sì ejò tí wọ́n máa gbé àwọn ejò àrísàbìrì fọ́tọ́ ni pé Músá òun náà rí ọ̀pá ìhun tọ́lọ́mọ bá ní pé tó ọ̀pá sí bẹ̀rẹ̀ rẹ̀ ọyá jù rẹ̀ Músá ọmọ tọ́lọ́mọ ó ṣe ń dí báyìí àjà padà sí balẹ̀ ẹ̀dá padà sí sẹ́lẹ̀ ọlọ́run wá padà. ṣùgbọ́n kọ́lá ọmọ tó ṣe ọlọ́run bá gẹ́gẹ́ wọ́n fẹ́ sáàmù fún mọ́ta ọmọ tí mi kàbí yẹ̀mí ilé kàyà. kí ló ní òfin bẹ lọ́wọ́ tó rẹ̀? ó ní yíyá àtọ̀ yìí. ó ti kú ọlọ́pàá lásán o ìwílẹ̀ kò ní. ọ̀pá tí musa mú ti kú rẹ̀ fa ó ti jòlì musa kọ́ ó ti ti gbọ́dẹ̀ tó tí wọ́n mọ̀ pé jáàǹtì nígbà tí sẹ́yìn bá dé àmì ẹlẹ́ẹ̀kejì wọ̀lẹ̀yẹ́jì bẹ́ẹ̀ náà wá ní ọwọ́ rẹ̀ ọlọ́run bá ní pé ìrẹ múta ó yá ti ọwọ́ yẹn bọnú abíyá nígbà tó fi bọnú abíyá ọwọ́ àmì ọwọ́ náà jáde ọwọ́ náà wá ń kọ bí glass ọwọ́ náà ń tàmọ́lẹ̀ bí glass ti ń tàmọ́lẹ̀ àmì nínú àwọn àmì àmì kẹta ní ilẹ̀ mọ́sárì láti náà ìyẹn mú bí tí tí yẹn mú àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ bá mú tọ́bọ̀ rẹ̀ mú tọ́bá wa pẹ̀lọ́un tọ́bá bá wa pẹ̀lọ́un tọ́bá sá èèyàn yí kó ó dùn mú tọ́lọ pẹ̀lọ́un lọ́pẹ̀rẹ̀ ọlọ́un àwọn èèyàn

kọ́ máa sàn kọ́ máa dà gidigidigidigidigidi wọ́n tún lọ́ọ́ bá mú sáfẹ́ dápọ̀ báwa bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ̀ kọ́ mú ikúdò yìí kọ́ bá mú rọ̀ fún báyẹ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ kójú rọ̀ ó tún rọ̀ ó sì lọ́wọ́ inú rẹ̀ ní tòfáà omi tòfáà tọ́lọ́ gbọ́dọ̀ fún pamọ́ rẹ̀ òun náà àrísàbí ni nínú rẹ̀ ní jàrá gbogbo ọkọ̀ wọn tí wọ́n ń wọ́n dá pápálú gbogbo ọgbà pàtàkì jáde tàtàkù ilé wọn tàtàkù oúnjẹ wọn tàtàkù omi wọn wọn ọ̀gbádùn pẹ̀lú tàtà wọ́n wà bẹ́ẹ̀ nínú àwọn àrísọ́lù òun ni dọ̀pá bẹ́ tí wọ́n bá sí pòkò pé káwọn ó gbomi báyìí àwọn ọ̀pọ̀lọ́ máa kò jáde lónìí àwọn ọ̀pọ̀lọ́ máa fò jáde inú omi ẹ̀dàkùn omi ta mọ́lẹ̀ tọ́pọ̀lọ́ fò jáde ní ọ̀bẹ̀ ẹ̀mù ìyò ní fẹ́ mú wọ́n tó lọ bá fún sáàmù tàwà bẹ̀lọ́hun inú wọn ni dán ẹ̀jẹ̀ ogun omi wọn ọbádẹ́jẹ̀ ẹ̀jẹ̀ tán bá ẹ̀sẹ̀ ogun omi pé láwọn mú báyìí ẹ̀jẹ̀ ni wọ́n mú wọ́n tó lọ bá mú sáàmù tàwà bẹ̀lọ́hun Wọ́n ti bá wọn bẹ̀rọ síbẹ̀ náà wọ́n sí lọ́wọ́. Ọlọ́run bá ní Fásitì, ìrẹ Mùhammadu, fásitì, béèrè, lọ́wọ́ ọba ní ọlọ́run tí ní fún Mùhammadu ó béèrè, lọ́wọ́ ọba ní ìsìnràrí, béèrè lọ́wọ́ wọn nípa àwọn àrúkàtí mẹ́tẹ̀ẹ́ sẹ́yìn wọ́n sọ fún. Ìjá àwọn, ìgbà tí Músa wá bá wọn, bàbá ọlọ́lọ́ Fìrìánù bá ń sọ fún Musa báyìí pé, "Ìnìlà àtúnnú kàyà Musa, ọ̀tẹ̀ fún wa, a ní ìrírẹ̀ Musa sí kẹta jòpìdẹ́ lọ, onídẹ́ burúkú ni ọ́, òun pìdẹ́ láyé. Ìrẹ́ Muhammad sọ bá pẹ̀ wọ́n náà ló pìdẹ́. Wọ́n ti pẹ àwọn tó ti lọ bá jẹ́ lánàbí ọlọ́run ló pìdẹ́. Fìrìánù ẹgbẹ́ ní sọ fún àwọn ọkẹ̀ mú jẹ́wàá onírẹ̀ rẹ̀ wọ́n ni bọ̀ bọ̀ bàbí ya kọ́ máa tàmọ́lẹ̀ wọ́n ni bọ̀ jọ̀ pàálẹ̀ kóde ìwọ̀n ni ká bòmí tó mi ọjẹ́ jẹ́ ìwọ̀n ni ká tún bòmí tọ́pọ̀lọ́ máa bù jáde sí ìwọ̀n nìkan ní ilé ẹ̀rẹ́ tó pọ̀ ọjọ́ mi lójú ọjọ́ mi lójú gidi rẹ̀ mú sọ́pọ̀ òfin ni ọ́ ọ̀rọ̀ إلا رب السماوات والأرض وإني لا قال لقد علمت آه إيه إذا ما فهمت آه ما فهمت تقول يا pé àà àkọ́dé ilẹ̀ tí a rìn sí màmàdájú o màmàdájú pé máa ń dára àwòlá àwọn àríkàlì mẹ́tẹ̀ẹ̀ta ìfọ̀tẹ́ ni ó sọ kalẹ̀ fún mi ilẹ̀ ọlọ́pùn tàmàwà ti wọlẹ̀ àpọ̀bàtọ́ta fúnnà mẹ́sí méjèèjì àti ilẹ̀ méjèèjì tàtọ́ ìwọ́n ni ojú rẹ̀ rí tójú yìí ni pé

ó rí ọ pé á Òrẹ́ ọ̀sílẹ̀ ọ̀nà tí ìrí ọdí ìkẹta ti pé á ní kàníọ́ olùpamọ́ náà padà jẹ́ àgbẹ́sìn àbá ó ní pé ìtumọ̀ rẹ̀ ní mọ̀lẹ̀ ìrún náà mọ̀tòmú rábìmọ́nà mọ̀lẹ̀ ìrún náà ẹni tí wọ́n padà gẹ́gùn fún ni wọ́n padà láánà rẹ̀ ní

olùdẹ́kùnkù ní bẹ̀rẹ̀ àwọn náà jẹ́ ọ̀gbùnrúgbà wọ́n padà borí ẹ̀ wọ́n ti padà borí ẹ̀ ọlọ́run ní kí mú sọ padà borí ẹ̀ níkẹyìn ọlọ́run wá sọ báyìí pé Àrọ́dà ayé sẹ́bí sẹ́fún

àwọn ọmọ bá padà pàtíríọ́nì apadà tẹ́ẹ̀rí sínú omi tó bánú táǹpẹ̀ ní rífà náà wà máa máa oúnjẹ ní àti gbogbo ó wà pẹ̀lú tó jẹ́ pẹ̀lú àwọn ń parun nítorí inú sọ fún Muhammad ala pé èrè bá rí mi ní jọ́nà ìrìn pẹ̀lá ọba rí mi níjọ́ náà áà ah! ìwọ́n kò rí ọgbọ́dọ̀ bọ́ ọgbọ́dọ̀ bọ́ níbi pàwọn ọlọ́run ọba rí mi níjọ́ náà bẹ̀rẹ̀ bá ń bá ìrìnàlẹ̀ yí ọgbọ́dọ̀ bọ́ lọ́pù wá sọ pé àmọ́ntù ìmá ámọ́nẹ́kì bànú ìsọ̀rọ̀ ìrì mo nígbàgbọ́ sí wọn tí àwọn bàní ìsọ̀rọ̀ ìlà nígbàgbọ́ sí wọn nígbàgbọ́ sí ọ̀tọ̀ tọ́lọ́ ọ̀tọ́ sọ pé ààdì ààdì ọ̀pọ̀dé àṣọ ìsà ọbúlù ṣé ní ìdánwà ló nígbà tí kúdé tó ń pọ̀ kàkà bí mo lásìkò mọ́ sí yọ sí ọ. a ni mo ń pe jìbìrì sọ fún muhammadu pé ìrẹ́ muhammadu ọba rí mi níjọ́ náà mo mọ̀rọ̀ omi sí lẹ́nu nígbà tó fẹ́ ní ìtàn omi bábẹ̀ lọ ní àjò inú wá dúró òun mojú fìtì ní ayé ìgbóyá ọ̀nà ó dàmú ayé ọpọ̀ ọ̀sẹ́ni tó wíwú rẹ̀ bí ṣàtọ́nù sí ilé tó gan àwọn olùmọ́ ní pé ah, àtàtọ́nù olè tí ó kọ́ rẹ̀ ní àti ẹ̀rọ pọ̀kọ́ mọ̀lẹ̀ ààdà lójú ogun bá nílé ọkà ló lọ́gbẹ́ ẹni dẹ́rùn òní ní àwọn ọkùn lọ ṣàtọ́nù jẹ́ ọkẹ́ ní ní ẹgbẹ́rún ọlọ́run ní ní ìbàrí òun ní èmi ní àpọ́pọ́pọ́sọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀tọ́dẹ̀ ìgbẹ̀fẹ̀ rí olóòdì máa rẹ̀ sí bí o òdí ogun bá dìrì ní àmọ́ ọmọ èmi ní ẹgbẹ̀rẹ̀ ọlọ́run ọmọ̀ẹ̀sẹ̀fẹ̀ Èmi lè ní àkókò ìbílẹ̀ ní ìkẹyìn ọba tó kájú lọ tí ọ̀sán lọ́mù sí lẹ́yìn rẹ̀. Ọlọ́run tó gbé pàá ọjọ́ òfin náà nìkan àdàlẹ̀ àkírọ̀ ti wà ní kòlà làwọn náà bá fi gba aṣojú sí ìjójú ti kẹyìn àti tàkọ́kọ́ nínú kì í dáàlẹ̀ kàdà ìdọ́ra àwọn náà bá fẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ àríwòye nípa ìyá àṣà tẹ́gbọ́n máa sọ pé olúwa ní o bóyá náà lòun wíta àmì rọ́pù kọ́ àìrí ààlà ibi tí fíra lè ti dárin ọba ń lọ lára látara sí àti múnẹ́ sí máa ń sọ ní pé ọlọ́run ìjẹ́lómi mọ́lẹ́ ìrẹ́ ọlọ́run ṣùgbọ́n gbàtọ́ padà sọ lójú báyé pé a ní ọ̀rọ̀ gbogbo mọ̀lẹ̀ àìlà à wọ́n ní ìgbẹ́ni ẹ̀ta àìlà ọlọ́wà sálẹ̀ sí gbé rẹ̀ táyọ̀ ọlọ́run ní ti gbé rẹ̀ ti jábọ́ ní àwa àfi eléyìí ṣe wà àríwòye gbogbo ẹni tí ọba kẹwà ọlọ́run wípé àìwì bẹ́ẹ̀ tàbá káyé ní ọlọ́wọ́ má jẹ́ ọ máa àfiwọ́ àfiwọ́ àfiwọ́ torí jẹ́ tọ́lọ́wọ́n ọba ọba fún ọ ní tó yẹ ẹ̀kún Kèé wá sóhun nìkan, ọmọ àwọn ìjẹ̀mí á àti gbogbo àwọn tó wá pẹ̀lú

iná odò òun ni bá ọmọ tàbí ẹ̀dá odò pín ó pín sọ́nà méjìlá gbogbo àwọn ọ̀dọ́ ìbẹ̀lẹ́yìn múta ló ń wọn ọ̀nà wọn wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí omi kí ìgbà tó rí ránà jẹ gbogbo wọn bá fún ẹni tí ọ̀fẹ́ wọnú rẹ̀ ń pa àrígbọmọ̀ pa àwọn wọ̀ pẹ̀lẹ̀ tí ẹ̀ṣẹ́ pẹ̀lẹ̀ ní gírí afọ́omi afọ́omi yìí tó dákàtà láàrin rẹ̀ wọ́n fẹ́ lọ fúra ọ̀nà ìfẹ́ títọ́ fẹ́ lọ lónìí ní òkú ọkọ̀ ọbẹ̀ ìfẹ́ránà ìfẹ́ránà mú tàwọn bàdí ìṣẹ̀rọ̀ yìí wọ́n tó ń tẹ́ ọlọ́run kọ́ sọ pé rẹ̀ mú sá ọyá tó fi ọ̀pá yẹn na odò padà ó tún fi na odò padà ọ̀nẹ́ padé ojú padà tó jẹ́ yọ sẹ́kù nínú wọn ọjọ́ ọdún ni wọ́n ìyẹn ló fi fa àwẹ̀ káyókáyó èyí tá a máa ń gbà àwẹ̀ aṣúrọ́ ní àlẹ́lúwà Muhammad sàálà lọ́sọ́lá ló fi fi àwọn jíù àwọn yẹ̀wú jí pé àwọ̀ tẹ́ǹtà ìkílẹ̀dẹ̀ fi ń gbà wọ́n lọ́jọ́ náà lẹ́jọ́ lọ́wọ́ Musa ní ìfèrè àárò lọ́lọ́wọ́n ọba ìyá Musa ọ̀bàdé ìsìràhì àtàwọn ọ̀bàdé ìsìràhì Musa wá gbáwẹ̀ níjọ́ ní ṣùgbọ́n lè láà lẹ́bí bínú pẹ̀lọ́lọ́. Ah, àdébí wa Muhammad sọ pé ah, àwọn agẹ́rẹ́ lẹ́tọ̀ sí Musa bì í lọ. Tó jẹ́ pé ààwẹ̀ aṣọ ọjọ́ èèyàn nígbà náà. Nígbà tá lẹ́bí dé ìlú Mọ̀dínà, ọdún àkọ́kọ́ yẹn náà nù, ọdún kejì. Wọ́n ti wọ́n làkúnṣe àwẹ̀ Ramadan. Wọ́n fi padà sọ kalẹ̀ fún àdébí wa Muhammad sallallahu alaihi wasallam. Àwẹ̀ aṣọ ọdún kú òdọ́rin ló fi di ẹ̀ ọmọ àgbàládà ẹ̀sí ọdún kan wọ́n pàárẹ̀ fún ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ èèyàn lọ́jẹ́ lọ́dún náà ọlọ́run bá wá sọ pé Wọ̀kún náà ní àwọn aṣọ fún àwọn tó fẹ́ pé wọ́n padà gbẹ̀yìn fíríáúnà wọ́n padà ń gbélé mọ́sárì ìbẹ̀lí ìṣẹ̀rọ̀rí ìyí àwọn ọmọlẹ́yìn mọ́sá àwọn ọlọ́padà tẹ́kù àwọn ọmọ ogun wọn lọ pépépépé sí ọ̀tẹ́tẹ́ nìkan tọ́lọ̀ wọn bá fẹ́ máa ń nínú wọn tẹ́kù kan nínú wọn ọwọ́ atẹ́kù mọ́sá táwọn bàlí wọ́n wá bẹ̀rẹ̀ sí ìjọba mi ọlọ́run bá lẹ́kọ̀ọ́ wọ̀ fún sọ̀rọ̀ tó ń kunu lè ábùdọ̀ ẹ mọ́sàrì pásítọ̀ ní ìjìnlẹ̀ ìdájá àwa tó fi jẹ́ pé ọlọ́run bá fi gbé àdẹ́wò ńlá fún wọn wọ́n fi fún odidi bọ́ọ̀tí yẹ wọn ọmọ náà Jerusalem wọ́n rí ni wọ́n fi ń sọ pé àà ah, ìjà àkókù ọwọ́ abẹ́rẹ̀ sí rí sí àwọn ọmọ bàní Ísírẹ́lì odidi bọ́ọ̀tí yẹ ni wọ́n wà lórí orí yìí ni mú sákújú wọn dé Jerusalem lóòsọ̀ bá ní torí sọ́lẹ̀ àti àtọ́bẹ̀ lọ́run nítorí ọlọ́run ìfẹ́ jẹ́ sí ikú sọ́nà bẹ́ẹ̀ sì ni ìfẹ́ jẹ́ sí ilé torí sọ́lẹ̀ wọ́n máa bá sọ tààrẹ Muhammad náà ṣe pẹ̀lú ọba lórí ẹ̀ ṣùgbọ́n kí n máa wà lọ́sẹ̀ẹ́sẹ́ kí n ti máa rí lórí sálẹ̀ báyìí sáàpẹ̀ ní kúrò sáàpẹ̀ ní mọ́jílẹ̀ akúsọ́ kí n ti máa rí lọ́sẹ̀ báyìí ọwọ́ àpá ní ìgbà náà jẹ́ tí Musa débi tí ikú tó ti wá yọ sí ogún wá yọ sí pé wọ́n wá pa lọ́dọ́dọ́ ọyọ̀ láwọ̀ rẹ́yìn Musa ó ti gbàgbọ́ ọba mọ́lákù mọ́tò ọba mẹ́ẹ̀kẹ́ ó gbòjú lọ́wọ́ mọ́lákù mọ́tò ojú méjèèjì mọ́lákù mọ́tò kó lọ́dọ̀ ọlọ́run àti ìtọ́lára àti àmìsọ ìfúsí ọlọ́run wá sọ nínú mọ́lákù mọ́tò ń lọ láwọ ẹ̀ mọ́lákù mọ́tò gẹ́gẹ́ wọ́n fẹ̀ wá gbàgbé Musa pẹ̀lú Musa yọ̀dá pé á ẹ̀kùnrin sún débi

ومن حق بالحق نزل وبالحق أنزلناه ومن حق وبالحق أنزلناه وبالحق نزل وبالحق أنزلناه فلو قالوا العظيم القرآن كذا وبالحق نزل ó tún wá sọ kalẹ̀ pẹ̀lú òdodo ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa pé àlùkò áá Aṣọ àlòkò á ní kalẹ̀ láti sánà fún Muhammad sallallahu alaihi wasallam láti láwùlè màkó níbi wàhálà tí wọ́n ti sọ látọ́dọ̀ ọlọ́run àwọn aṣọ sí bẹ́ẹ̀kùnlẹ̀ ìgbà ní ilé agbára tó wà ní sánmí àkọ́kọ́ láyé mú èmi ọmọbẹ̀wọ́ ọmọbẹ̀ wọ́n sọ kalẹ̀lẹ̀ kaná alùkùnránù lójìdí láti bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí mú wá díẹ̀ díẹ̀ ó sí ọlọ́run pẹ̀lú àwọn àtẹ̀rẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ pẹ̀lú òyòdó láti sọ́ọ́pàlẹ̀ asọ́ọ́pàlẹ̀ mọ̀nẹ́jà lẹ́ẹ̀kaná síbẹ̀ ìpìlẹ̀ ìjà wọ̀bẹ̀lẹ̀ hàkì mẹ́tàlì lẹ́yìn ìdáná àtẹ̀túwọ́ sọ́ọ́pàlẹ̀ mọ̀ fọ́fọ́ àkọ́ ní díẹ̀ díẹ̀ fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kéde tó yí kẹta tó yí pé ó wúwo kòránì wúwo lẹ́nu nígbà lẹ́nu èèyàn jáde báyìí tí ó sì bọ̀hùn sí wí kòránì wúwo lẹ́nu ṣùgbọ́n tó lè bá ààrẹ olójúmẹ́ta bí kò tẹ́ pé aṣẹ́ ọ́nà bàbá ṣe wá olùkún àwọn èèyàn nírò pé tẹ́ bá ṣe báyìí ẹwà náà tẹ́ bá ṣe báyìí ní ọ̀tọ̀ sí tẹ́ bá ṣe báyìí ẹ àtọ́lẹ́ ní ọmọ alúgọ́ ọmọ alúgọ́ wọn káàkiri má ṣe máa lọ yọ́ wọn wò ọlọ́lọ́mọ kọ̀kọ́ wọn ìwọ wọn nírò ẹ̀bá ṣe báyìí ẹwà náà ó ti tọ́ pé kòrò ámẹ́n kòrò ámẹ́n èyí táǹkà tó ti pé nínú ọkọ̀ rẹ̀ àkọ́kọ́ òun ní àlùkòrò ámẹ́n ọkà kíkà ìwú tí wọ́n ká gbogbo ọ̀pọ̀ òun náà lọ́kọ̀rọ̀ áàn Ọlọ́run ní kò wọ̀pọ̀ ààrẹ́gbò áàrẹ́gbò tí wọ́n máa tà ní gbogbo ọgbà, pàrọ̀pọ̀ ní ààrùn, àṣẹ́ ní ẹsẹ́ẹsẹ́, àṣẹ́ ní díẹ̀ díẹ̀ tó rọ́kùnlù bá áṣẹ́ tó rọ́kùnlù bá pọ́wà, áàrẹ́ mọ̀rá, tó rọ́kùn nìta, tó rọ́kùn mọ́rídà, tó rọ́kùn àdáà, tó rọ́kùn àárọ̀, tó rọ́kùn àǹfààl, tó rọ́kùn tàúbà, tó rọ́kùn yóò سورة إبراهيم سورة الحجر سورة النحل سورة الإسراء إذا كان سورة قاف مريم طه أنبياء العدل المؤمنون نور القرقاء أتجاه بأله فرقنا أفرقر afẹ́lẹ́gbẹ̀ẹ́sẹ̀ apin apin apin apin kó lè bá ara mú ní ọ̀rọ̀ ọ̀gbọ́n ọmọ ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ gbogbo ẹ̀ lónìí yóò jẹ púpọ̀

ọdụkan kan wọ́n fi padà hákùnrán ló padà ọdún bọ́kọ́rọ̀ ọdún kan eré àwàdà ni wọ́n pè wọn ọmọ pé kìí ṣe eré ọmọdé ọlọ́run ní pé ọ̀pọ̀rọ̀ ánú pàwọ̀pọ̀ náà wù lè tẹ̀kọ̀rọ̀ àwọ̀ àlànàáàtì alùpùpán àtẹ́lẹ́fẹ́ẹ́fẹ́ kan ọ̀nàjànáàrù tẹ̀sílá àwọn aṣọ ọ̀kalẹ̀ ní Ìrìn ألفنا عليهم يمنون بالحق أدبارهم سجدا قل يا نبي صفوها آمنوا به ẹni ìgbàgbọ́ tí kòránì fẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá aolátúnmì abẹ́ ẹ̀sí ẹ̀ nígbàgbọ́ ẹ̀sẹ̀ méjì pẹ̀lú ẹ̀ alálàlálá ìrẹ́ ànẹ́bì tí wọ́n sáti mọ̀ fẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba làásùgbọ́ kòránì kalẹ̀ wá àgbọ̀ fáwọn ẹni gbàgbọ́ ti iná oún lè ní ọba àwọn ọba fúnnímọ̀ sáájú rẹ̀ ànẹ́bì àwọn ọba fúnnímọ̀ ní ìmọ̀ àlòkò áàrùn tí wọ́n ti tọ́ tó áàrùn náà sálẹ̀ fún rẹ̀ Muhammadu ìdáyí tí wọ́n bá ń sọ àwọn ọmọ tó wà nínú síra tí wọ́n kalẹ̀ tó ṣe déédé ewu tó wà nínú alùkùránì tí wọ́n bá ń ta fún wọn yẹ̀kẹ̀rọ́nà lè àjẹ̀kọ́ni sújàdá yẹ̀kẹ̀rọ́nà wọ́n wà á ṣẹ́kọ̀ yẹ̀kẹ̀rọ́nà lè àjẹ̀kọ́ni tí wọ́n tá wọ́n wà á gbé rúmọ̀ àwọn sílẹ̀ lẹ́ni tí ó tẹ́kọ̀ lẹ́ni tó forí balẹ̀ fọ́lọ́run ọba látara ọ̀rọ̀ ọlọ́run ọ̀yẹ̀kọ̀ olóòrùn wọ́n máa wá sọ báyìí Àfọ̀mọ́bùrẹ̀ ọlọ́run ọba wa, ọba tó yẹ pé Ìkáníà, wọ́n á lùlẹ̀ rọ́bì náà lábẹ́ ìrọ́lá pé àdéhùn tó ṣe wípé ànẹ́bí ìgbẹ̀ ló wọ́n sọ kòránì kòránì ọ̀rọ̀ rẹ̀ ìgbẹ̀yìn fún ajẹ́gbẹ̀hùn ní òkúrò ní ó tó fàrúbalẹ̀ ọba náà ọba náà ọba tó wà sọ báyìí ìgbẹ̀rẹ̀ ọlọ́run pé áà àfọ̀mọ́ rẹ̀ àfọ̀mọ́ rẹ̀ olúwa ìrẹ́lọ́lá tó fẹ́ pé ìgbò yóò sọ bá ti sàdéhùn àdéhùn rẹ̀ ilé nínú wọ́n ti fúnṣẹ́ ó tẹ́ ìgbẹ̀ ọlọ́run ń sọ nínú náà

Wọ́n wà á tẹ́kọ̀ fún ọlọ́run ọba lẹ́ni tí ó máa sunkún, wọ́n máa jàmìlé lójú, wọ́n yẹ sí ìdùnmú, òṣùwá, kéwà ti fún wọ́n jàmìlé lójú lásán, ìjàmìlé lójú wọn pẹ̀lú kórí balẹ̀, yọ́ wà á sàlékún wọn ní pẹ́pẹ́ fún sọ́dọ̀ ọlọ́run, yọ́ sàlékún wọn ní bẹ́ẹ̀rọ ọlọ́run ní, ìfẹ́ àà kábíyèsí ìrìn ọlọ́run, ìrẹ́lótóyìí, ìrẹ́ lọ́sọ́ àlùkùránì yíkàlẹ̀ fún sí ọlọ́run tí ṣe Muhammad àpọ̀pọ̀ àrí ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sùkún ọlọ́run wá ní pé Ọlọ́run ní pé kú ilé ànẹ́bìtì

ọ̀fẹ́ ń jẹ́ ọ̀rọ̀ yìí lẹ́nu wọn lọ́kànnà àwọn míì wọ́n wọ́n pé alọ́rùn ní kọlọ́wọ́n ọba abátún pé bátún lọ pé arahman wà ìbárù rahmani àjàdínà yàtúnà Yóò tún fi sí Ràmánì, yóò tún fi sí Rọ̀hìmì. Ṣé ọlọ́run ẹyọ kẹ́lẹ́ tí ẹ bá wọn ọlọ́run yìí ti fẹ́ pọ̀ lọ́dọ̀ ti ẹ̀ náà? Kí ni ìmọ̀ bẹ́ yíwọ̀? Ọlọ́run wá ní gbogbo ìrẹ́ àmẹ́bí sọ fún wọn. Ẹgbọ́n ọba ọ̀sọ́ pé yá Allah. Ẹ̀ẹ̀bá ọ̀sọ́ pé yá Ràmánì. Èyí ẹ̀rí ẹ̀wínú méjèèjì. nínú àwọn ọkọ̀ ọlọ́run àyà máa tẹ́lẹ̀ ẹ̀rún àyà máa tẹ́lẹ̀ èyí ẹ̀rí ẹ máa pè nínú ọkọ̀ ọlọ́run ẹ̀bá àgbéyàrọ̀ máa ẹ̀bá ẹ̀bá àgbéyàrọ̀ òun ẹ̀bá àgbéyàrọ̀ fíìm ẹ̀bá ẹ̀yà ẹ̀bá sí ẹ̀bá tàbí yá wọ̀ fún ẹ̀bá àtọ́yá àlẹ̀háká tàbí yá lẹ̀hàkìm tàbí yá lẹ̀háká tàbí yá lẹ̀hákùn èyí ẹ̀rí ẹ̀pẹ̀ wọ́n wà lẹ̀hákàmù lẹ̀hàkìmí òun náà ní jẹ́bẹ̀ àyá máa gbẹ̀jẹ̀ ẹ̀rún báláwọ́lá èyí ẹ̀rí ẹ̀pẹ̀ ní ọkọ̀ ọlọ́run òun ló ní àwọn ọkọ̀ tó rẹwà àwọn ọkọ̀ tó dùn ún gbọ́lé sí òun náà lọ́yẹ ó kọlọ ọlọ́run ọba rẹwà òun ní máa ń jẹ òun ní jẹ àlèmùmírì olùpá má jẹ́ sí ẹ ọ́ ìwọ ọgbọ́dọ̀ jẹ́ kódà àwọn olùmọ̀ sọ pé àì jẹ́ àfìlìmùmírì má jẹ́ ẹ̀ torí pa ibá máa fún ọba yọ àgbùkú ọ̀ndẹ́ ọ̀rẹ́dẹ́ má jẹ́ àgbèrèjàgbá oríta ẹbá àmà tí wọ́n bá jẹ́ àtòkú ọgbẹ́ lókùn jàgbáàrù wọ́n bá jẹ́ jàgbáàrù ọ̀rẹ́dẹ̀ yàgbọ́ ọba tí má ní ẹ̀dára àbọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ní ẹ̀dára ní má ní ẹ̀dára ẹ̀dára bẹ́ẹ̀ ní ẹ̀dára ní wàlá ṣùgbọ́n wọn má jẹ́ má jẹ́ àtòdọ́rí orí tó bá bọ̀ ìyàbùkú ọgbẹ́ tí wọ́n ń pè ọ ní jọ́ òyí ẹ̀wọ̀ ọgbọ́yọlọ́run ó pàtọ́yọlọ́run ní òyí àwà àwọn ọkọ̀ ọlọ́run bá bọ́lá òun là máa ò lè náà àwọn ọkọ̀ tó rẹwà ó ní àwọn tó gbọ́ yẹ yẹ̀lí òkùnkùnjà láàrì ó yẹ ọlọ́run Ọ̀lá ìlú tó kà ẹ̀ lẹ́yìn bá tó túnbẹ̀ àkíjà ní nígbà tó kù díẹ̀ sáré bí ọdún kúrò nínú mọ́ta ní fún ọlọ́run ní pé wọ̀ láti járí ìsọ̀ láti tó ọmọ ń dírun tó ké sàájú tó ti yẹ lọ wọ̀ láti járí ìsọ̀ láti nà mọ́tò òun rẹ tókè tó ìgbé wọ́n wà bọ́lọ̀ wọ́n wà gbogbo rà ní máa lè jẹ́ wọ́n gbọ́n tó wí nígbà tó ọba ń sọ pé lúúùn ọlọ́pọ̀lọ́ ni wọ́n máa yẹ̀ tó wọ́n bá ń gbọ́ wọ́n máa bọ́lọ̀ wọ́n máa bẹ́ẹ̀ tó ní tó ní ọ̀rọ̀ yẹn ọ̀dá tó jẹ́ orí sọ̀lá wọ́n tó wọ́n tó tẹ̀lé bọ́ bá gbé lọ́ọ̀lẹ̀ àwọn sàábẹ̀rẹ̀ òní alátàdún látọrí ahọ́n rẹ̀ òde rọ̀ fún wọn lọ́sí ha wọn náà lọ sí wí lórí ahọ́n ni wọ́n fi ń bọ̀ láàpù áfíríkì ní ìbánẹ́kàlẹ́sà jàlàdé ọlọ́run ní pé láàpù áfíríkì ní ìbánẹ́kàlẹ́sà jàlàdé Tí wọ́n lè rí ha Wọ̀lá àtọ̀kọ́ sí sí ìrìnà láti lókù ọ́ nílọ́ lè níbi bọ́mọ sàádó lè ó dé. Lóbi jẹ́ pé pàtí àlejò àmọ́ ń kọ́tẹ́

àwọn ayà méjèèjì ó ṣe déédé olúwọ́ lọ áhàjà Olúwọ́gbá ọ̀fẹ́ nwere ní ọba àti olúgbà, ọba tí òbí máa tẹ́lì kí òbí, ọ̀tọ́lá ti jẹ́ táà tún yẹpẹrẹ ara ẹni fún tọ́dà bí ọlọ́run ọ̀sẹ́ni táà yẹpẹrẹ ara ẹni fún tó kó ní ọlọ́run kò sí gbogbo kíkí láyé ọwọ́ kan náà wọ́n máa fi kíra wọn nítọ́jú ọba kíra wọn ọbẹ̀ rí ni ọwọ́ kan náà tọ́lọ́pọ̀ ọba kíra wọn wọ́n bẹ̀ rí ni bí ọ̀gá bá fẹ́ sí ọmọ ọ̀fẹ́ ó lè fọwọ́ táyà ń tiẹ̀ tí ọmọ abúmọ̀ sí jẹ́

láti sọ pé wọ́lọ́wọ́ Allahu Akbar ọlọ́wọ́ ọba ó tóbi jùlọ ní wọn òbí fún wọn láyé rẹ̀ ká sọ èdè ní ìtọ́yàtọ̀ sí lábá tó ẹgbẹ́dẹ̀ bí lábẹ́ sọ ní àlè rí gbólóhùn yẹn pé àlè rí pé àwọn jùlọ kò lè sáàdì nínú etí kó nítumọ̀ bí ká sọ pé Allahu

ọlọ́run ọba nìkan lónìí ọlọ́run ọba jùlọ ọlọ́run ọba wọ̀ kẹ̀kẹ́ bí bí i gbogbo jẹ́ mẹ́ta wọ́n ọ̀rà lẹ́wọ̀n nínú mọ́kà nígbà tó bí ọdún wọ̀n bí

látara pé ọlọ́run bá sọ̀rọ̀ àwọn bàbí ìtọ̀rọ̀ ilẹ̀ ń bẹ̀ àti bí wọ́n ti lórí lẹ̀ jẹ́ bákan náà ń pẹ́ ní tíwájú lè tọ̀rọ̀ látara ìrìn àjò bá nẹ́bí ṣe láti ìfẹ́ ìtìlẹ̀ àpọ̀ ilẹ̀ abẹ́ láti ìfẹ́ ìtìlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ abẹ́ ìtìlẹ̀ àpọ̀ láti mọ́kà lọ sí jọrí sálẹ̀ wọ́n bákan náà lọ́wọ́ parí ọlọ́run bá tún gbogbo lóhun tó bọ̀ áàt pápá jùlọ ní àyà wá òye oh ọlọ́run bá ìmọ̀ ẹ̀kọ́ lóhun náà tó bọ̀ áàrọ̀ bínà ó jẹ́ wọ́n máa fẹ́ sọ́lá ìlú tó rọ́pù tó bọ̀ áàt tàbí tó rọ́pù tẹ̀ sí tòlé ìtàkùtà tó rọ́pù tó bọ̀ áàlà tàbí tó rọ́pù tẹ̀ sí àwọn ọkọ̀ tí jẹ́ abẹ́lọ́ ọlọ́run bá wà lé àtẹ́sítọ́gbọ́ ọlọ́nkọ́ máa fi ẹ̀rádà ẹ̀kọ́ máa fi dùwà bí i láti tó lọ́dún ọba tún ti ọdún sí pọ̀ àmàtẹ̀síwájú pẹ̀lú àwọn ọlọ́run àkójọpọ̀ olè àádá ẹ̀kọ́lá ìrọ̀ lápòpọ̀ ní sáàtì ìpínlẹ̀ mọ́sùlùmí dá ìjọ wọlọ́gbọ́ fóòrò rọ̀